ẹ wo ojúmọ́ ire náà ló ṣì wà lójú amóhùnmáwòrán yìí pẹ̀lú mi bolúwa ti fẹ́ ọlọ́run ní ìmúmálejò wá fún yín aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ IBH Naturals òun lẹ́ni tí mo mú wá fún yín lénìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ohun tí ò lọ́ṣẹ kí làwọn nǹkan kò ṣeé mà ní tó yẹ kó nílé kó tó di pé a sọ pé tó irun mi o kò lọ́ṣẹ o mo fẹ́ bẹ̀rẹ̀ ohun tí ò lọ́ṣẹ báyìí. ó ní ìdí shampoo tó wà sulfate free tá a bá wo ìdájì àwọn shampoo tá à lò yìí ní salon tẹ bá wo ara ingredients tó wà ń bẹ sulfate wà ń bẹ ó dẹ̀ máa ń jà wọn. Hmm. so ẹ máa need sulfate free shampoo ẹ máa need Ori hmm. because Ori da téèyàn bá ti moisturize irun rẹ̀ àti téèyàn bá ti fi àwọn leave-in conditioner yẹn sí hmm. tó yẹ pé major ingredients tó fi ṣe omi ni èèyàn máa fi sí tẹ́wọ̀n bá ti fi sí irun ẹ̀ ó kọ̀ dàbẹ́ ni pé o fi bá ti fi sí irun ẹ̀ tó fi ó dàbẹ́ ni pé o da omi sí apẹ̀rẹ̀ ni o máa ní láti jẹ́ kí moisture yẹn kó wọnú irun yẹn dáadáa ìyẹn ni ibi tí òrí yẹn ti wọlé nìyẹn kí ọmọ wa fi òrí yẹn sírun bí orí tiwa báyìí ó ní tea tree oil nínú ó ní vitamin e, àwọn oils yóò dẹ̀ ní nǹkan tó ń ṣe fún irun tó yẹ pé kò ní jẹ́ kí dandruff wà nínú rẹ̀ ó máa jẹ́ kí irun rẹ̀ kó máa gùn ṣó ti yẹ mo ṣó lẹ́sẹsẹ bẹ́ẹ̀ tí bá ní pé kí n kó gbogbo nǹkan wá síbi bí ilẹ̀ máa kún mo ní kán má kó wá ní akọni ká kó díẹ̀ wá ni àwọn product gangan. irú ketí irú ketí ẹ mú wá yìí. ele. irú ketí ẹ mú wá báyìí kí ni iṣẹ́ tiẹ̀. spray bottle ni. spray bottle. a ní kékeré a ní size kékeré a ní ńlá eléyìí lè rárá fi sínú travelling bag ẹ ọkọ ya fi sínú handbag ẹ ẹ máa omi ẹ máa fi omi sínú ẹ omi living conditioner díẹ̀ àti few drops of oil oil díẹ̀ lẹ máa fi sí ẹ máa máa mix ẹ kékeré ẹ mọ̀ pé tẹ́lá àwọn kìíní iná tẹ́ bá mix ẹ kó pẹ́ jù máa breed microorganisms ṣe hmm. máa eléyìí tó bá máa tọ́ ẹ bí a fún mi one week àti mix ẹ sínú ẹ báyìí tó bá ti wá tí ọ̀rá fi àti ọ̀rá fi sínú ẹ kíá rẹ máa ti rọ àti style ẹ ó máa jẹ́ kí irun ẹ wà moisturized hmm. kò ní jẹ́ kí irun ẹ dry irun pé irun dry náà ló ń lead sí àwọn dandruff yìí. Hmm tó bá dẹ̀ ti moisturize ẹ̀ tán òun lẹ́yìn ẹ̀ la máa fi òrí yẹn sí. Hmm, tòótọ́ ni lẹ́ẹ̀kọ́ ká tó lọ mo ní pé kí ni nǹkan tí a lè ṣe sí irun tí ò fi ní ní dandruff torí dandruff wà lára ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn ò fẹ́ ṣe natural hair ẹ̀ kí ni nǹkan tó wá lè ṣe sí. ẹni tó bá lè rí peppermint oil rà bíi èmi báyìí mo ní dandruff kit lọ́tọ̀ hmm, ẹni tó bá hmm. ti ní dandruff nínú ẹ̀ tó bá dẹ̀ ń lò lọ tó bá ti máa ṣe wash lẹ́ẹ̀mejì báyìí dandruff yẹn kó gbàgbé hmm. dandruff yẹn máa sá lọ ni ẹ wo ní láti máa maintain ẹ̀ náà hmm, bá bẹ̀rẹ̀ pé mo kọ́ ti. Hmm. ẹ̀yin ará ilé ohun rèé o ẹ tètè wá wọn lọ lóní wàrà ń ṣe ẹ bá wa sọ̀rọ̀ kan tàbí méjì fáwọn àlékún tó di pé akẹ́rù sọ́kọ̀ à ń lọ lórí ètò lónìí. ẹ ṣe lótì nǹkan tí mo fẹ́ sọ fún àwọn ará ni pé ẹ jọ̀ọ́ irun yìí ni Ọlọ́run ẹlẹ́dàá wa fún wa ẹ jẹ́ ká embrace ẹ̀ let's embrace our natural hair it is our God given hair ẹ jọ̀ọ́ tẹ bá dẹ̀ ní any questions tẹ bá ní products tẹ bá need mo wà nílé fún yín digbí tẹ bá ti need anything tẹ bá dẹ̀ fẹ́ kí n advice yín consultation is free a máa sọ nǹkan tẹ máa ṣe fún yín fún irun yín láti tọ́jú irun yín dáadáa kó lè ṣe é wò láwùjọ ẹ ṣe gan. Hmm, wọ́n ní pé ibà wọn sọ̀rọ̀ báyìí pọ̀ fẹ́ ni kì í ṣe àwọn tó jẹ́ pé wọ́n á ní ẹgbàá fọ́ọ̀mù o kó tó di pé àwọn máa sọ nǹkan tí ẹ máa ṣe sírun yín o ẹ gba fọ́ọ̀mù ṣùgbọ́n wọ́n bá ti sọ nǹkan tẹ́ fẹ́ ṣe sírun yín ẹ rí i dájú pọ́dọ̀ wọn náà lẹ ti wá ìwòsàn sí kọ́ni mọ́ dàbí ọ̀rọ̀ aláàárẹ̀ tó lọ bá dókítà porí ń fọ̀hún ó ní ó dá ẹ̀kọ́ oògùn fún mi ní tó ra oògùn tán tó rí fámásì nísàlẹ̀ hospital tó rà tó fònà títì lọ rà á ọlọ́run á bínú sí yẹn oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yìn tẹ̀jẹ́ náà ẹ̀kọ́ ìbínú ọ̀pẹ́ pàtàkì fún gbogbo àwọn tó ṣùgbọ́n mi lọ́jọ́ tèmi tí mo fi ṣe ètò tòní. ó tún dìgbà mìíràn náà mò ń lọ ilé bàbá tó bí mi lọ́mọ mo mọ́ sọ pé èmi ni bólúwa ti fẹ́ ọmọ ọlọ́run nìyí tó fi wá jẹ́ wípé lórí ètò ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú tá à ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe ìgbà yẹn gbádùn wa òde wo ló kàn tẹ́ tún fẹ́ lọ kí ni ká kàn bá ẹ wò wọ́n ní natural ẹ̀ ló tún ń ṣe báyìí o kí ni bí táyé yí sí jẹ́jẹ́ ká ṣe kí ni ká bá wọn yí síbẹ̀ ni onírẹ̀gbẹ́jì gan ẹ wò ó tún dìgbà mìíràn náà mo sọ pé ó dàbọ̀.